ìkálẹ́ta ẹ̀kọ́ dédé àsìkò yìí a lérò pé ẹ máa gbọ́ wa nílé kìtìkìtì ẹ máa kí yẹn máa kọjọ́ mẹ́ta èèyàn wa nílé bó lójú ọjọ́ ṣe rí a dúpẹ́ pé àti nílé ẹ jẹ́ kí wọ́n kóyan wa kéré bẹ́ẹ̀ la sí lọ́jà ẹ jẹ́ kí wọ́n pa ìṣọ́ wa dà a dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti ń pè wá tó ń tẹ̀ wá láago tó ti ta àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé kí ló dé tá àṣírí wa lórí ètò iṣẹ́ ìlú náà bá kiri bẹ́ẹ̀ bá ń bọ̀ wá nílé ẹ máa tẹ̀ ṣojú agbágbé ni pé ẹ ti ń gbọ́ wa. èyí ni àwọn ìròyìn aláta tí ó máa dé sí etí ìgbọ̀n yín bí a ṣe ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nítorí pé ààbò tó fẹ̀yìn ó ti lọ ìmú agbára wa o. báyìí náà ṣe máa wáyé bí a ṣe ṣe tẹ́lẹ̀ láti dédé aago mẹ́sàn-án ilẹ̀ Odùduwà títí de agogo mẹ́sàn-án àbọ̀ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta. àwọn ìròyìn tí ó máa lọ lónìí lálàkọ̀ọ́kọ́ orúkọ tèmi ni Ògúntìmí Marcus èyí ni àwọn ìròyìn náà bí ó ṣe máa lọ ní àkọ́kọ́ ẹ̀gbọ́n kókó inú ìròyìn náà. Miyetti Alaa ní kí wọ́n gbégi lé Àmọ̀tẹ́kùn ṣùgbọ́n Sunday Ìgbòho yarí kanlẹ̀ wípé lá òjọ́ o. ẹ kíyè sára o gbogbo ọmọ Nàìjíríà ògiri tó gbé Nàìjíríà rómì ó sì lè wú o òṣínbàjò igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ló fi gbé ta bẹ́ẹ̀. mo ní òfin gbogbo ẹni sọ pé ẹ̀yà yorùbá yóò tún èrò rẹ̀ pa ò ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí olórí àwọn ọmọ yorùbá ọ̀mọ̀wé akíntóyè ló sọ bẹ́ẹ̀. àwọn afọbajẹ wọ olúwo ti ilẹ̀ wò relé ẹjọ́ ìjọba ọ̀ṣun kò tí ì fọhùn ẹgbẹ́ òkùnkùn yìnbọn ló mọ́kàn ní ikùn lásìkò ìdárò akẹgbẹ́ wọn wáyé o ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìlú mọ̀ọ́ká olókòwò àti ajàfẹ́tọ̀ àwùjọ olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ti wòye pé ọyẹ kókó kò lè ọyẹ kókó kò lè yẹ ikọ̀ aláàbò àmọ̀tẹ́kùn Sunday Igboho wòye ọ̀rọ̀ yìí nígbà tó sọ èrò rẹ̀ lórí onírúurú àtakò tó wáyé nípa àgbékalẹ̀ ikọ̀ aláàbò ọ̀hún táwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà dá sílẹ̀ Igboho nígbà tó fèsì sí ọ̀rọ̀ aṣáájú ẹgbẹ́ miyetti Allah nípínlẹ̀ Bauchi Alhaji Sadiq Ahmed tó ní kí ìjọba wọ́gilé ikọ̀ náà nítorí pé kò sí ààbò mọ́ láti gbé nílẹ̀ Yorùbá nítorí àgbékalẹ̀ ikọ̀ Àmọ̀tẹ́kùn. Ahmed ní ikọ̀ Àmọ̀tẹ́kùn jẹ́ ìdúkòkò ńlá mọ́ ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ààbò ẹ̀mí àti dúkìá lẹ́kùn náà wọ́n fi kún un pé wọ́n ṣe àgbékalẹ̀ àgbékalẹ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn láti gba okòwò àwọn ará òkè ọ̀yà jẹ́ni kò sì tún lè dá wọn lọ́wọ́ kán láti ṣe ọrọ̀ ajé wọn kò sì tún lè dá wọn lọ́wọ́ kán láti ṣe ọrọ̀ ajé wọn lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù nàìjíríà àmọ́ o nígbà tó fún ahmed lésì ọ̀rọ̀ rẹ̀ sunday igbòho ṣe àpèjúwe ọ̀rọ̀ yìí bí ìwà ànìkànjọpọ̀ àti èyí tí kò bójú mu gbogbo èèyàn ló mọ àwọn Yorùbá pé a kò ní ìwà ìgbọra tí a sì tún ní ìfaradà nípa àwọn ará òkè ọya pàápàá lásìkò tí wọ́n bá tọ̀ wá tọ̀ wá níjà nítorí náà àṣìṣọ̀rọ̀ lẹ́gbà ni o kí èèyàn kan ní àmọ̀tẹ́kùn tó kù kù lájà mọ́ òun láti di ewu fún ààbò ẹ̀mí àti dúkìá ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kò yé mi rárá. Ìgbòho tẹ̀síwájú pé wọ́n ṣe àgbékalẹ̀ ikọ̀ aláàbò ọ̀hún láti dáàbò bo ẹ̀mí àti dúkìá nílẹ̀ Yorùbá ní láì rànlú ẹ̀yà ẹ̀sìn tí ẹnì kọ̀ọ̀kan ṣe. Àmọ́ kí èèyàn kan wá wòye pé àgbékalẹ̀ lọ ikọ̀ aláàbò àmọ̀tẹ́kùn tó wà láti gbé ìjọba nípọ̀wọ́ yóò bá bá ọrọ̀ ajé àwọn èèyàn kan jẹ́ jẹ́ ìwà ìmọ̀kan àti ọ̀nà láti gba èròǹgbà rere àgbékalẹ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn jẹ́ ẹ̀wẹ̀ látàrí fọ́nkan tí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ̀ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé òpó tí ó gbé orílẹ̀-èdè nàìjíríà ró ó ti lè títí o ó sì lè gbórulẹ̀ láìpẹ́ jọjọ. ẹgbẹ́ arẹwà ní ọ̀rọ̀ igbákejì ààrẹ tún dẹ́kun ìṣòro nàìjíríà ni o. ẹgbẹ́ ọmọ yorùbá lórílẹ̀-èdè nàìjíríà ti ṣàtìlẹ́yìn fún igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí yẹmí òsínbàjò lórí ọ̀rọ̀ tó sọ pé ó ṣeé ṣe kí nàìjíríà pín tí àwọn adarí kò bá ṣe àkíyèsí ara wọn rárá. ọ̀ṣínbàjò tí akọ̀wé ìjọba boss mustapha ṣojú fún sọ èyí lásìkò ìsìn ayẹyẹ ọgọ́ta ọdún tí nàìjíríà gba òmìnira èyí tó wáyé nílùú àbújá. ọ̀ṣínbàjò ni ògiri tó gbé nàìjíríà ró mìtìtì eléyìí tó lè fa kí nàìjíríà wó lulẹ̀ tí wọn kò bá kíyèsí ara. nínú ọ̀rọ̀ tirẹ̀ akọ̀wé ẹgbẹ́ afẹ́nifẹ́re yínká òdu mákindé ọ̀rọ̀ akọni ni òṣínbàjò sọ ọ́ eléyìí sì fi hàn wípé kò ṣe màgòmágó pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó wáyé ní orílẹ̀-èdè location confusion ọ̀dùnmákì fi kún wípé ó pọn dandan kí ìjọba wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó kojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni ẹgbẹ́ àwọn ẹ̀yà Ìgbò mọ́lẹ́sẹ̀ dìgbò ni ó dára bí Ọ̀ṣínbàjò ṣe sọ̀rọ̀ lórí ìṣòro tó ń kojú àwọn ọmọ Nàìjíríà àti bí ó ṣe lè dá sí ìpínyà fún wọn. mọ́lẹ́sẹ̀ ní àwọn o àwọn tako Ọ̀ṣínbàjò lórí ọ̀rọ̀ rẹ̀ wípé àdúrà ni ọ̀nà àbáyọ. mọ́lẹ́sẹ̀ ní àdúrà nìkan kọ́ ni ọ̀rọ̀ Nàìjíríà gbà báyìí nítorí ìjọba gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ sí ìṣòro ìpànìyàn àwọn Fúlàní darandaran dáhùndáhùn tí àwọn kan ń pè ní darandaran láàrin àwọn ìṣòro tí ó ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà nínú ọ̀rọ̀ tiwọn ẹgbẹ́ pan niger delta forum panel ní àtúntò ní ọ̀nà àbáyọ sí ìṣòro nàìjíríà eléyìí tí ó fún àwọn ìjọba ìpínlẹ̀ ní agbára láti mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá agbègbè wọn àjọ panel kì í fi àmọ́ àjọ panel kì í fi kún wípé àwọn ẹgbẹ́ ní nàìjíríà bíi ipo àti àwọn mìíràn tó béèrè fún òmìnira ẹ̀yà wọn fi hàn pé iná wà lórí òrùlé orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ṣá o ẹgbẹ́ àwọn ẹ̀yà àrẹ̀wá orílẹ̀-èdè nàìjíríà northern social political group ti àrẹ̀wá the àrẹ̀wá consultative forum acf ní ọ̀rọ̀ kùbá ọ̀rọ̀ kùbákùgbé ni òṣìbàdé sọ bí ó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ ni ìṣòro lóríṣiríṣi ń kojú nàìjíríà acf ọ̀rọ̀ síbàdàn tún ta dákun wàhálà tó wà nílẹ̀ nítorí àwọn ọ̀rọ̀ tó sọ lẹ́nu lè fa ẹ̀tanú àti ìjà acf ni àwọn gbàgbọ́ pé láìpẹ́ nàìjíríà yóò borí gbogbo ìṣòro tó ń là kọjá ní ọ̀nà àti mú ìrọ̀rùn bá àwọn ọmọ nàìjíríà ààrẹ ẹgbẹ́ ọmọ yorùbá lágbàáyé ọ̀jọ̀gbọ́n banji akíntóyè ti sọ pé òun kò lọ́wọ́ sí lílo ipá tàbí agídí fi ya kúrò lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ẹ̀yà yorùbá nínú àtẹ̀jáde kan tó fi síta àbàbá akíntóyè sọ pé lóòótọ́ ni òun gbà pé àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ní ẹ̀tọ́ láti ṣe ìwọ́de lórí ipò ti orílẹ̀‐èdè ọ̀hún wà bákan náà ni àwọn tún ní ẹ̀tọ́ láti sọ pé àwọn fẹ́ ya kúrò lára nàìjíríà o oníṣùgbọ́n ṣá o ó kìlọ̀ pé kí àwọn ẹ̀yà yorùbá má ṣe fi jàgídíjàgan ṣùgbọ́n ó ṣàlàyé pé ìyàlẹ́nu ló jẹ́ fún òun láti rí nínú ìwé ìròyìn kan pé òun sọ pé ààrẹ buhari yóò jẹ́ ààrẹ tó kẹ́yìn ní nàìjíríà tàbí pé ọjọ́ kìíní oṣù kẹwàá ẹ̀yà yorùbá yóò tún ìlú rẹ̀ pa. àkíntóye ni mo fi bí mo fi ìgbà àkọ́kọ́ sọ̀rọ̀ lórí àyájọ́ ọjọ́ òmìnira nàìjíríà october first ju pé kí àwọn tó bá sọ pé dandan bọ̀ ní kí àwọn ṣèwọ́de ṣe pẹ̀lú àlàáfíà àti ọ̀wọ̀ lóòótọ́ ni ipò tí nàìjíríà wà báyìí kò dùn mọ́ mi nínú àmọ́ èròǹgbà mi ni pé àlàáfíà nìkan ni a fi lè mú kí àyípadà wà ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ti fi ìgbà kan jẹ́ sẹ́nítọ̀ lásìkò ìṣèjọba àwọn arẹwà ẹlẹ́ẹ̀kejì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sì ni ìròyìn tí ń lọ lórí ayélujára àti láàrin ìlú pé ẹ̀yà Yorùbá yóò ya kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà tó bá di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2020 tí wọ́n yóò sì di ìdá orílẹ̀-èdè tiwọn sílẹ̀ yé Odùduwà nation. bákan náà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní wọ́n sì wo ọ̀rọ̀ olúwo àti àwọn afọbajẹ lọ́wọ́ kó tó mú ìgbésẹ̀ tó kàn. ṣebí yorùbá bọ̀ wọ́n ní àgbà kí wà lọ́jà kí oyè ọmọ tuntun wọ̀ bẹ́ẹ̀ sì ni àgbàlagbà tí kò bá kẹ́hùn sọ̀rọ̀ àfàìmọ̀ kó má kẹ̀tùn sáré. wọ́n ti tó ọjọ́ mẹ́ta báyìí tí ìpolongo tó wáyé láàrin olúwo ti ìlú wo ọba abdulrasheed adéwálé àkùnbí àti àwọn ọbàjẹ afọbajẹ ìlú náà ti bẹ́ sílẹ̀ o ìdí ni pé àwọn afọbajẹ yìí ló ń ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé kó yọ ọba àkànbí kúrò nípò ọba nítorí àwọn ohun kan tó tọ́ka sí bíi àṣemáṣe rẹ̀ ṣùgbọ́n o bí eruku làásìgbò náà ṣe sọ lálá tó ní ìlú Ìwó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò fọhùn rárá lórí ọ̀rọ̀ náà títí tó fi di dé ilé ẹjọ́ báyìí ìdí rèé tí àwọn akọ̀ròyìn kan fi kàn sí ìjọba Ọ̀ṣun láti gbọ́ tẹnu lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nítorí báwọn ọmọdé bá ń gé igi nínú igbó àwọn àgbà ló máa mọ ibi igi tí igi náà yóò wó sí nígbà tó ń jẹ́wọ́ pẹ̀lú nígbà tó ń jẹ́wọ́ pẹ̀lú wa kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ náà Adeleke Yekini Adébáyọ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sì ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà ó ní wọ́n sì wo ìwé ẹ̀hónú tí àwọn afọbajẹ ìlú Ìwó kọ mọ́ Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkùngbé tẹ́lẹ̀ òkìní tí kí àwọn tó gbé ìgbésẹ̀ kan náà Adébáyọ̀ ni mo lè sọ fún yín pé ní kedere pé òótọ́ ni wọ́n kọ ìwé mọ́ Olówòó ṣùgbọ́n ìjọba sì yẹ ìwé náà wò lọ́wọ́ kọmíṣánná náà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bani sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì gbé ìgbésẹ̀ kankan lórí ìwé ẹ̀hónú ọ̀hún wọ́n ṣàlàyé pé ìjọba yóò wo ìwé ọ̀hún wò fínífíní kó tó gbé ìgbésẹ̀ kankan ṣùgbọ́n ní báyìí ó sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ nìyí kọmíṣánná náà parí ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun yóò kéde ìgbésẹ̀ tó kàn fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun ní kété tó bá ti ṣe ìpinnu lórí ọ̀rọ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn afọbajẹ méjìlá nílùú ìwò ti rọ ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun láti dá olúwo lọ́wọ́ kọ́ kó má bàa yọ àwọn lóyè nínú ìwé ìpẹ̀jọ́ olójú ewé méjìlá ni agbẹjọ́rò àwọn afọbajẹ ọ̀hún John Enworo ti fẹ̀sùn kan Olúwo pé ó ti gbé ìgbésẹ̀ láti fi àwọn èèyàn mìíràn rọ́pò àwọn afọbajẹ ọ̀hún ṣáájú ni àwọn afọbajẹ ọ̀hún ti kọ̀wé mọ́ Olúwo lọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Gbóyèga Oyètọ́lá lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn ọdún 2020 tí a wà nínú rẹ̀ yìí wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ pé ó gba adéọba lórí Olúwo nítorí àwọn ìwà kòbákùngbé tí wọ́n fi kàn án ó ti tó nǹkan bíi ọjọ́ mẹ́ta kan ohun tí eruku aáwọ̀ ti wáyé láàrin olúwo àti àwọn afọbajẹ náà tó takú pé lílọ ni olúwo gbọ́dọ̀ lọ fún àwọn wáyé o àwọn afọbajẹ ọ̀hún ti ké gbàjarè sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun láti dẹ́kun olúwo inú yíyẹ àga ayé àti oyè mọ́ àwọn nídìí. àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wákàtí kan tó ṣe ìdáhùn akẹgbẹ́ wọn ní ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ nílùú ògìjọ nípínlẹ̀ Ògùn báyìí o DSP Abimbola Oyeyemi tó jẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta fáwọn akọ̀ròyìn ó ní àwọn mú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà lẹ́yìn tí èèyàn kan lọ fẹjọ́ sùn lágọọ ọlọ́pàá pé wọ́n yìnbọn lu ọmọ ọdún mẹ́rìndínlógún kan ní ikùn oyeyemi ní ìbọn yìí náà wáyé lásìkò táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ń ṣe ìwọ́de ìdárò akẹgbẹ́ wọn tó kú yàtọ̀ sí pé wọ́n yìnbọn lu ọmọkùnrin náà níkùn wọ́n tún gba fóònù ọwọ́ rẹ̀ tí wọ́n sì tún sọ̀rọ̀ fáwọn aládùúgbò pẹ̀lú tí wọ́n sì tún sọ̀rọ̀ fáwọn aládùúgbò pẹ̀lú lẹ́yìn tí àwọn ọlọ́pàá dojú ìjà kọ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà tán ni ọwọ́ bá tẹ̀ wọ́n èèyàn mẹ́jọ ni àwọn afurasí tí ọlọ́pàá mú tí ọjọ́ orí wọn sì wà láàrin ogún ọdún sí méjìlélọ́gbọ̀n ọkùnrin sì ni gbogbo wọn pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Edward Arówólò Ajẹ́bùn ti wá pàṣẹ pé kí wọ́n kó àwọn afurasí náà lọ sí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọmọkùnrin náà ni tí wọ́n yìnbọn lò ti ń gba ìtọ́jú nílé ìwòsàn báyìí. arákùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa bàbá rẹ̀ alàgbà Christopher Ogun ní ìlú Umuomako níjọba ìbílẹ̀ Orumba gúúsù Orumba nípínlẹ̀ anamara. ṣọ́ọ́fẹ̀lì ìkọ́lé ni wọ́n ní ó fi pa bàbá rẹ̀ tí wọ́n ní ọjọ́ orí rẹ̀ jẹ́ àádọ́rin ọdún tí ó sì sí sí sàárè ní olókù olókù tó sì ṣe sí sínú sàárè tó sì ṣe ní olókù òru. ìròyìn látẹnu àwọn akọ̀ròyìn ìwé ìròyìn alábẹ́lẹ̀ kan ṣàlàyé pé ìgbìyànjú Chris Chris afurasí náà láti sá mọ́ òfin lọ́wọ́ ló bá sí pàbó pẹ̀lú bí àwọn ará àdúgbò ṣe mú un tí wọ́n sì lò ó bí ẹni máa kú. àwọn aládùúgbò náà ni wọ́n fi pá mu láti fi sàárè tó sin bàbá rẹ̀ náà sí hàn tí wọ́n sì tún ní kí ó kú òkú rẹ̀ jáde padà ní kíákíá. nígbà tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra Haruna Muhammed ṣàlàyé pé ọwọ́ ti bà ọ̀daràn náà báyìí àti pé wọ́n sì ti gba irinṣẹ́ tó fi ṣiṣẹ́ burúkú náà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí láti lò ní ilé ẹjọ́. àjọ tí ń ṣe àkóso iná ọba ní nàìjíríà ti sọ wípé o àti jẹ́ aráàlú kalẹ̀ tá a bá pe tá a bá pè wọ́n fún ìwọ́de wọn kò ní í jẹ́ mọ́ àjọ tí ó ń sin ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ló sọ bẹ́ẹ̀ ní àjọ tó ṣe àkóso iná ọba ní nàìjíríà NERC ti ní àwọn yóò tẹ̀lé àṣẹ ìjọba àpapọ̀ láti dá owó iná ọba padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kí wọ́n tó fi owó lé àjọ NERC fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lásìkò tí wọ́n fèsì sí ìkéde ìjọba tó mú kí ẹgbẹ́ òṣìṣẹ́ fagilé ìyanṣẹ́lódì tí wọ́n bá bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé NERC ní àwọn ti gbọ́ gbogbo ohun tí ìjọba pa láṣẹ o àmọ́ àwọn nílò àsìkò láti gbé e yẹ̀wò lórí bí àdínkù yóò ṣe bá iná ọba láàrin ọ̀sẹ̀ méjì. àjọ náà fi kún pé gbogbo ìgbésẹ̀ tó bá tọ́ ni òun yóò gbé lọ́nà àti tẹ̀lé òfin tí ìjọba àpapọ̀ pa láṣẹ fún ọ. ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ló fẹ̀hónú o lẹ́yìn tí àjọ amúnáwá lórílẹ̀‐èdè nàìjíríà gbé owó lé iná ọba tí ẹ̀kú náà sì tún bá owó epo bẹntiróòlù lásìkò kan náà èyí ló mú kí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tiraka láti gúnlẹ̀ ìyanṣẹ́lódì láti gúnlẹ̀ ìyanṣẹ́lódì àmọ́ wọ́n gbégilé ìyanṣẹ́lódì náà lẹ́yìn tí ìjọba pàṣẹ pé kí iná ọba padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kí wọ́n tó fi owó kún un. ẹ̀wẹ̀ alága ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ èkó comrade agnes fúnmi ti bu ẹnu àtẹ́lu bí ẹgbẹ́ òṣìṣẹ́ lápapọ̀ nlc ṣe pàṣẹ pé kí wọ́n gbẹ́gilé ìyanṣẹ́lódì tó yẹ kí wọ́n gùn lé ní ọjọ́ ajé tako àwọn ọ̀wọ́ngógó epo pẹntiróòlù àti iná ọba comrade Fúnmi lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ohun tí ìjọba àpapọ̀ ń ṣe ni láti paná ìyanṣẹ́lódì náà lásìkò yìí ó ní ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún un wípé àwọn darí àjọ nlc gbọ́ sí ìjọba lẹ́nu nítorí àwọn èèyàn ti múra sílẹ̀ láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì takò òun gbogbo èkó náà àmọ́ alága ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ èkó náà ní àwọn kò lè ṣe ohunkóhun lẹ́yìn àṣẹ tí àwọn adarí òṣìṣẹ́ pa fún wọn nítorí náà ni àwọn ṣe paná ìyanṣẹ́lódì ọ̀hún àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ èkó ti gbáradì láti ṣèwọ́de àti ìyanṣẹ́lódì káàkiri ìpínlẹ̀ náà lánàá ọjọ́ ajé àmọ́ àwọn adarí wa ti gbàgbọ́dì fún wa. àdúrà wa ni wípé kí ẹgbẹ́ òṣìṣẹ́ má tójú ti àwọn ọmọ nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ ìjọba lórí ọ̀wọ́ngógó jálá epo pẹtiróòlù àti iná mọ̀nàmọ́ná. tí ọ̀sẹ̀ méjì bá pé tí kò sí àṣeyọrí kankan àwọn ọmọ nàìjíríà kò ní dá wa lóhùn mọ́ tí a bá pè wọ́n fún ìyanṣẹ́lódì tàbí ìfẹ̀hónúhàn. ní báyìí comrade bumi sẹ́sì ní àwọn kò tí ì mọ ohun tó kàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àmọ́ àwọn dúró de àṣẹ ẹgbẹ́ NLC lórí ohun tó kàn lẹ́yìn tí wọ́n ti wọ́gi lé ìyanṣẹ́lódì náà. Ìkan gbajúgbajà lára àwọn eléré orí ìtàgé orílẹ̀-èdè Yorùbá ti kẹ́gbàjáyò wípé ẹgbà mí Nàìjíríà gbà mí lórí àyẹ̀wò COVID-19 táwọn lẹni náà Ìyábọ̀ Òjó ló fi pìtà tuntun. Wọ́n sọ wípé wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà mọ́kànléláàádọ́ta ó lé díẹ̀ ìyẹn fifty one thousand nine hundred and fifty naira lọ́wọ́ mi ní pápákọ̀ òfurufú láì ṣe àyẹ̀wò coronavirus fún mi. Gbajúgbajà òṣèré tíátà lóbìnrin Ìyábọ̀ Òjó ti fi gbé ta wo lórí ìwà gbájúẹ̀ tíjọba orílẹ̀-èdè Nàìjíríà wù lórí àyẹ̀wò àrùn coronavirus. Ìyábọ̀ Òjó ló ṣẹ̀ṣẹ̀ gúnlẹ̀ ní pápákọ̀ òfurufú Murtala Muhammed nílùú Èkó láti ilẹ̀ Turkey ní àárọ̀ ọjọ́ ajé àná òde yìí. Ìyábọ̀ ni ìwà ìrẹ́nijẹ ni ìjọba ń ṣe o fáwọn arìnrìn-àjò sílẹ̀ òkèèrè tàbí tó dé láti ilẹ̀ òkèèrè níbi nídìí àyẹ̀wò àrùn coronavirus. Ìyábọ̀ ni àárọ̀ ọjọ́ àìkú sí oṣù àyẹ̀wò àrùn coronavirus yóò tó kúrò ní pápákọ̀ òfurufú Istanbul lórílẹ̀‐èdè Turkey àyẹ̀wò náà sì lọ ní sì ló yóò jẹ́ kí wọ́n gba òun láàyè láti wọ ọkọ̀ òfurufú wá sí orílẹ̀‐èdè Nàìjíríà kódà ó ní òun tún pààrọ̀ tíkẹ́ẹ̀tì òun àti àkókò tí òun yóò rin ìrìn àjò kí òun lè gba èsì àyẹ̀wò COVID-19 náà èyí tí yóò jẹ́ kí wọ́n jẹ́ kí òun wọ bàálù wá sílé. Ìyábọ̀ Òjó tẹ̀síwájú wípé láàárọ̀ ọjọ́ ajé ló wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú èsì àyẹ̀wò coronavirus náà tí wọn kò tiẹ̀ yẹ ìwé náà wò láìná ni wàhálà tí wọ́n ṣe lórílẹ̀-èdè Turkey. Àmọ́ fún ìyàlẹ́nu òun ṣe ni wọ́n tún béèrè owó míì tí í ṣe ẹgbẹ̀rún méjìléláàádọ́ta náírà ó dín díẹ̀ lọ́wọ́ òun fún àyẹ̀wò COVID-19. Wọn kò tiẹ̀ ṣe àyẹ̀wò kankan fún mi òun wọ́n kàn gba owó lọ́wọ́ mi tí wọ́n sì fi ẹ̀rọ yẹ ara àdúgbò bó ṣe gbóná sí i lẹ́yìn èyí ni wọ́n fún mi ní ìwé pélébé kan láti tún lọ ṣe àyẹ̀wò coronavirus ní àdúgbò lẹ́kì nípínlẹ̀ èkó bẹ́ẹ̀ ni mò ń bèrè pé kí ló ṣẹlẹ̀ sí àyẹ̀wò covid-19 tí mo ṣe lánàá ṣé èébú ṣé ẹ̀bù ni ìwà lọ́nilọ́wọ́gbà àti ìrẹ́nijẹ báà lélẹ́yẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó ló pariwo bẹ́ẹ̀ òṣèré tíátà náà wá béèrè pé kí ló dé tíjọba nàìjíríà kò máa ṣe àyẹ̀wò àrùn covid-19 fáwọn arìnrìnàjò tó kúnlẹ̀ ní pápákọ̀ òfurufú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní orílẹ̀-èdè turkey ó fi kún pé ọ̀tàlérúgba ó dín mẹ́wàá owó orílẹ̀-èdè turkey ìyẹn two hundred and fifty tẹ́lẹ̀ owó turkey ni òun san láti fi ṣe àyẹ̀wò covid-19 ọ̀hún èyí tó tó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà wà ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni ó sì gba èsì àyẹ̀wò náà láàrin wákàtí mẹ́fà péré nínú pápákọ̀ òfurufú tí ó ti ṣe àyẹ̀wò ọ̀hún èyí sì lọ mú kó máa kọbi wípé kò lè dé kí ló dé tí wọ́n gba owó ọ̀hún ní pápákọ̀ òfurufú nílùú èkó tí wọ́n sì fún òun ní ìwé láti lọ ṣe àyẹ̀wò àrùn covid-19 ní àdúgbò lẹ́kẹ̀. ìyá jẹ mí o àfi bí ẹni pé èyí kò tún tó ṣé bí àwọn òṣìṣẹ́ aṣọ́bodè náà tún fi kún ìyà náà ṣé bí ìyà ńlá bá ń gbé ní ṣọlẹ̀ kéékèèké a sì máa gorí ẹni Ìyábọ̀ fi kún pé àwọn òṣìṣẹ́ aṣọ́bodè tún fẹ́ gba owó lọ́wọ́ òun o sí i lórí àwíjàre pé àwọn ẹrù tó bá kọjá ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà òun yóò sanwó ìtanràn fún un Ìyábọ̀ Òjó wa fi kún wọ́n tún wá fi ìka hánu pé kí ló dé tí orílẹ̀-èdè Nàìjíríà kò fi mọ̀ ju owó lọ. Hmm. Boko Haram ń bọ̀nà ara yó kẹ́tẹ́kẹ́tẹ́ ló sọ àdó olóró mọ́ láti kọlu gómìnà ìpínlẹ̀ Borno. Ikọ̀ afẹ̀tẹ̀wẹ̀ kọlu gómìnà Borno lẹ́ẹ̀kejì pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ aládùn olóró. Ìròyìn tí ń jẹ jáde nípa ọ̀nà ọ̀rà tí Boko tí ikọ̀ Boko Haram fi ṣe ìkọlù sí gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ní ìgbà kejì níṣe ni wọ́n so àdó olóró mọ́ ara kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n sì kẹ́ sí ojú ọ̀nà tí ọkọ̀ gómìnà zulon gbà kọjá lásìkò tó darí padà sí Maiduguri láti ìlú Baga ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé ìkọlù yìí wáyé lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n kọlù kẹ́yìn lásìkò àbẹ̀wò rẹ̀ sí agbègbè kan lẹ́bàá adagun omi lè ṣáà ó kéré tán èèyàn méjìdínlógún lógún nínú ìkọlù tá à ń wí yìí lára wọn ni ọlọ́pàá àti ọmọ ogun mẹ́rìnlá wà tí àwọn ará ìlú mẹ́rin sì pẹ̀lú wọn ikọ̀ iswap tó ṣe pé àwọn ni wọ́n wà nídìí ìkọlù náà yapa kúrò lára Boko Haram tó bẹ̀rẹ̀ ìkọlù lọ́dún mẹ́wàá sẹ́yìn èèyàn kan tó bá ń gómìnà rìn tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ni ikọ̀ ọ̀hún dé ẹ̀bà kúté kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n so àdó olóró ara rẹ̀ sí ojú ọ̀nà tí gómìnà gbà. nígbà tí àwọn ọmọ ológun yìnbọn lu kẹ́tẹ́kẹ́tẹ́ náà níṣe ni àdó olóró ara kẹ́tẹ́kẹ́tẹ́ náà búgbàmù tí àwọn ikọ̀ agbésùnmọ̀mí sì jáde láti ṣìnà fún wọn. gómìnà Zulum ló bọ̀ láti ìlú Baga tó ti lọ ṣe àyẹ̀wò agbègbè náà tí ogun Boko Haram ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kúrò níbẹ̀ tíjọba ìpínlẹ̀ náà sì wí pé àsìkò sí ó fáwọn ènìyàn láti padà sílé àmọ́ o ìròyìn tí ó kọ́kọ́ jáde ni pé èèyàn ọgbọ̀n ló kú nínú ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí ikọ̀ boko haram ṣèkọlù sí wọn ní oṣù kẹfà ọdún 2020 yìí nírú ìṣẹ̀lẹ̀ náà wáyé tí ikọ̀ boko haram kọlù ọkọ̀ gómìnà zulon èyí tó jẹ́ kó padà sí maiduguri tó ti ń bọ̀ láìpẹ́ yìí sì ni ikọ̀ boko haram náà pa ọ̀kan lára àwọn ọ̀gágun àti ọmọ ogun mẹ́ta mìíràn lásìkò tí wọ́n ṣe ìkọlù sí wọn. bákan náà ẹ̀wẹ̀ ni àwọn aráàlú tó ń gba ọ̀nà náà kọjá ní ikọ̀ boko haram máa dá lọ́nà tí wọ́n sì gba owó lọ́wọ́ wọn tí wọ́n sì jí wọn gbé tàbí kí wọ́n pa wọ́n. lákòótọ́ orílẹ̀-èdè tó kọ yan obìnrin àkọ́kọ́ gẹ́gẹ́ bí olóòtú ìjọba orílẹ̀-èdè náà ààrẹ fọwọ́rẹ́ èèyàn síbẹ̀ ti kéde lánàá òde yìí wípé Victor Tomega Dogbe ni yóò jẹ́ olóòtú obìnrin àkọ́kọ́ fún orílẹ̀-èdè náà Victor àjẹ ẹni ọgọ́ta ọdún òní yóò sì rọ́pò komisẹ́lọ kíláàsù tó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lọ́jọ́ Ẹtì tó kọjá Victory ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí adarí àwọn òṣìṣẹ́ ilé ìjọba láti ọdún 2009 tẹ́lẹ̀. sáà kẹ́yìn ìjọba ni ààrẹ Dantigbe ń lò lọ báyìí lẹ́yìn tí wọ́n tún yan yàn án lóṣù kejì ọdún yìí báyìí ààrẹ tún kò wọlé lẹ́yìn tí wọ́n ṣàtúnṣe mìíràn sí ìwé òfin Togo kí ó tó lè díje du ipò lẹ́ẹ̀kẹrin ní ẹ̀yìn tó ti ń darí orílẹ̀-èdè náà báyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. àwọn èèyàn ilẹ̀ Togo lé ní mílíọ̀nù mẹ́jọ báyìí bẹ́ẹ̀ àjàkálẹ̀ àwọn coronavirus náà jẹ́ jáde jáde ibẹ̀ ní èyí tó ti jẹ́ kí ètò ọrọ̀ ajé Togo tún mọ́ lára sí i. lọ́dún two thousand and five ló gba ipò lẹ́yìn ikú bàbá rẹ̀ Aregbasigbe Eyadema tó darí orílẹ̀-èdè náà fún ọdún méjìdínlógójì kí ọlọ́jọ́ tó dé. èyí ni òpin ìròyìn náà kún ti ọjọ́ tòní ṣùgbọ́n kí a tún lọ ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Miyetti Allah ní kí wọ́n wọ́gi lé Àmọ̀tẹ́kùn àmọ́ ṣá o Sunday Ìgbòho gbaná jẹ onílá kò jọ bẹ́ẹ̀ ó fà á kíkọrí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀mọ̀wé Ọ̀ṣínbàjò ó ti sọ wípé ẹ kíyèsára o ògiri tó gbé nàìjíríà ró ń mì tìtì ó sì lè wó lulẹ̀ láìpẹ́ jọjọ. mo fi gbogbo ẹnu sọ pé ẹ̀yà yorùbá mi ò fi gbogbo ẹnu sọ pé ẹ̀yà yorùbá yóò tún èrò rẹ̀ pa ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí a wà yìí olórí àjọ ọmọ yorùbá káàkiri orígun mẹ́rin àgbáyé olóyè ọ̀mọ̀wé akíntóyè ló sọ bẹ́ẹ̀. àwọn afọbajẹ wọ́n olúwo relé ẹjọ́ ìjọba Ọ̀ṣun kò sì tí ì fọhùn. lákòótán ẹgbẹ́ òkùnkùn yìnbọn lọ́mọ kan ní ikùn lásìkò ìdárò akẹgbẹ́ wọn nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Ògùn. èyí ni òpin ìròyìn náà fún ti ọjọ́ tòní ṣùgbọ́n kí a tó ṣẹ́nu wa ní déédéé síbí àyíbámọ̀ tí ẹ bá fẹ́ rán aṣọ ìgbàlódé ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí níbikíbi tẹ́ ẹ bá wà lórígun mẹ́rin àgbáyé plus one two zero four eight zero zero one seven one five ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà èyí ni èpè ìròyìn náà fún ti ọjọ́ ọtún ní ẹ bá wa pàdé ní ọ̀la òde yìí dídédé agogo mẹ́sàn-án ilẹ̀ Odùduwà ìtíṣe aago mọ́kànlá orílẹ̀-èdè tọ́kì níbi tí a wà yìí ṣùgbọ́n kí di ìgbà náà nǹkan ẹ̀yọ́ lọ́dọ̀ fẹ́ wa ẹ má bínú pé ojú ọjọ́ mẹ́ta kan iṣẹ́ ìlú là ń bá kiri ẹ kú ìyá ẹ máa yáṣẹ o ẹ sì kú tẹ́tí lẹ́kọ̀ọ́ òní àsán wá ọ̀sẹ̀ yìí àsán wá orílẹ̀-èdè Odùduwà kò ní bàjẹ́ o ẹ ká sáìn pẹtíṣọ̀ wa àti paul tí wọ́n ní kí a sáìn tí àjọ orílẹ̀-èdè àgbáyé tí wọ́n béèrè lọ́wọ́ wa ṣùgbọ́n títí di ọ̀la òde yìí tá a máa fi ayọ̀ àti ire pàdé orúkọ tèmi ò tí ì yípadà Ògúnjìmí Marcus lórúkọ tèmi ẹ bá wọ̀ tèmi bá fẹ́ tẹ̀lé wa lórí Facebook ẹ lọ sórí Ìjìnlẹ̀ FM àbí kí ẹ fi ẹ kí ẹ fi ìwé ìbánidọ́rẹ̀ẹ́ ránṣẹ́ sí wa lórí Facebook account, wa ìjìnlẹ̀ Marcus kótódi ọ̀la tí àwọn fi rè pàdé ire lójó wọ́rí ire o ire kàǹkà ó dàárọ̀.